إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فن أولون عليكم كأولون أتجاري قبا النبوة محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábì ànábì wa àti gbogbo ẹni tí ọba wà lórí ìlànà tànàbì náà títí tí ó fi dọ̀dọ̀ àlìkèyàmà kọlọ̀n kí ọkà àti èmi àtẹ̀yìn náà kúnnú wọn kọlọ̀n kó jẹ́ ká sórí rẹ̀ látàrí títẹ̀lé anábùwà muhammad sallallahu alayhi wa sallam. àtúbára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ọba ní kí oṣù rọmọdọ́nà ọba gbogbo wa láyé eléyìí tó ọpẹ́ fún mùsùlùmí nítorí pé al-ajalu biyadillah ìgbà mélòó lẹ́hún kálukú lò láyé ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ kò sẹ́ńtọ́ dá lójú pé a ah, bóun ti wà láyé ní Ramadan lẹ́sìn bẹ́ẹ̀ náà lòun ó tún wà láyé lọ́dún yìí kò sẹ́ni ó dá lójú bẹ́ẹ̀ àṣẹ̀ntọ́lọ́mbà wa ní kí oṣù rọmọdọ́nà ní pàtàkì jùlọ torí oṣù àánú oṣù kẹ́ òun lóṣù rọmọdọ́nà tọ́lọ́mbà ní ọba àyàn láyé kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oṣù tá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam júwe pé bẹ́ẹ̀ rọmọdọ́nà bá ti wọlé futihat abwabul janna ọlọ́run ó ní ẹ sí gbogbo lẹ̀kùn àlìjánná lẹ̀ wa ghulliqat abwabun niran ọlọ́run ó ní ẹ ti lẹ̀kùn wọ́sọ́fídà ti ṣayàtì kọ́dà àwọn èṣù ṣètọ́ni ọlọ́run ni wọ́n dè wọ́n mọ́lẹ̀. bàbá wa ń kíra wa pé a kú oríire kọ́lọ̀ ní kí rọmọdánà yóò tún bá wa láyé ká tún rárá wa létí. anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni rọgùnmá ànfihì anabi ni ó mà ṣe fúnru ẹni bẹ́ẹ̀ bilarubawa bá ní rọgùnmá ànfihì ìnsáni bí ìgbà téèyàn wá ní tí ó wù sí yàn tí ò rí mọ́ pé ẹ̀sà pàtì ó ṣe fúnru ẹni bẹ́ẹ̀ anabi ní irú ẹni wo ẹni tí rọmọdánà balaye ń sì ń ka ẹni èjì ẹ̀ta ẹ̀rin rọmọdánà sì tún fi jáde walam yukfar lahu ọlọ́run ò sì forí ẹ̀ṣẹ̀ tiẹ̀ jìn tí rọmọdánà yìí lọ à ń pè àkíyèsí wa ṣe léyìí pé Ramadan ẹ e ṣe pé ká máa jó ká máa yọ pé a àdúgbòtà tó Ramadan bá wa láyé báwọn ẹni Ọlọ́run bá ń kíra wọn kú oríire Ramadan oríire tí wọ́n ń kíra wọn ni pé àsìkò tí àwọn lè yọra àwọn kò nù káwọn sọ̀rọ̀ àwọn dọ́mọ àlìjánná ní Ramadan àsìkò tí gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ń ṣẹ̀ tọ́lọ́ ń lè forí ẹ̀jìn àwọn àsìkò tẹ́ni tó jìnnà sọ́lọ́n tẹ́lẹ̀ tó lè súnmọ́ lọ́hùn òun ló sùn Ramadan bẹ́ẹ̀ bá gbọ́ táwọn ẹni ọlọ́run bá ń kíra wọn kú oríire Ramadan ní táwọn gbà lérò nìyẹn o kọjọ́ ń tí Ramadan di lọ́pọ̀lọpọ̀ ìlú mùsùlùmí lónìí láwọn ìlú míì láyé lónìí ìmọ̀báyàrò ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wa ń bì náà àwọn olórin àwọn tíátà wọn ó ti máa pílánì kalẹ̀ bí rọmọdánà bá ti kú bí oṣù mẹ́rin márùn pé àtẹ̀wò làwọn ó gbé jáde nú àwẹ̀ níbi tí rọmọdánà tí ṣètọ́ni lò làákàyè tiwọn lọ òun ló jẹ́ ká pe àkíyèsí wa pé bí wọ́n bá ní ká kíra wa kó orí rọmọdán ká mọ̀ tún mọ n táwọn sálàfù wa máa fi kíra wọn àwọn ń kíra wọn ń kí pé àǹfààní ńláńlá nìyí ni wọn yẹ fi fẹ́ ṣe nǹkan kan mí mati Ramadan ó fi lọ àfi kí wọ́n máa sin lọ́hùn nínú tó yẹ kí ọmọ mùsùlùmí ó sì mójútó púpọ̀ nínú oṣù Ramadan ọlọ́wọ́n ọba ní shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an Ramadan oṣù al-Qur'an al-Karim ni kò sígbà tí mùsùlùmí gbọdọ̀ pa Qur'an ní ti o àmọ́ tí rọmọdọ́nà bá dé nínú tí kéèyàn ó jẹ́ kó lékún nínú bàdà òun òun ni qira'atul Qur'an kéèyàn máa ka al-Qur'an al-Karim anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú àkọọ́lẹ̀ pé gbogbo ìgbà tí rọmọdọ́nà bá bá nẹ́tọ́ bá nẹ́bi láyé lẹ́yìn tọ́lọ́n ti sọ al kalẹ̀ Jibril tún wá wá lọ́tọ̀ bọ́ba dínú àwẹ̀ gbogbo bí tí kuraani sọ̀kalẹ̀ defa nabi táwọn ẹni ó fi dé yatadarasuhul quran jibirilu tún sọ̀kalẹ̀ wọ́n jọ máa wá tọ́ wọ́n jọ máa alukur'an karim ibi láti gbọ́ yé pé kèé ṣe kéèyàn máa ké quran lásán òun lọ́lọ́run fẹ́ ẹ wo lábùtọ́ wà nù hadithi yatadarasuhu alukur'an wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ń alukur'an karim èyí ò ní pé ń tọ́ da jù bẹ́yẹn bá ń kí alukóra nínú àwẹ̀ kọ́dà bí orí bí wọ́n ti máa tú fún un kọ́ wárú ìtumọ̀ tóun bá gbọ́ haúsá lọ gbọ́ ni èèbó ni yorùbá ni kọ́dà ibo gbogbo ẹ̀ lọ́lọ́run ti ṣe ń rọrùn wọ́n túmọ̀ alukóra nìkẹ́rì mùsẹ̀ dèun kálukú ọ̀dà púpọ̀ torí pé ẹni tí ń kí alukóra nìkẹ́rì tí ò gbọ́ ń tọ́lọ̀ ń wí kọ̀sánfà níbi alukóra nìkẹ́rì mù ọlọ́run sọ alukur'ani kalẹ̀ litadabaru ayati ọlọ́run ní kẹ́ lè máa ronú sí àwọn àyà tó ń sọ kalẹ̀ ń bẹ̀ àmọ́ kí yẹn ọkàn máa wá ké kur'ani ó máa dùn ó máa kígbe ẹni tí ń bá ń ké bẹ́ẹ̀ tó yẹ pé kọ́ láǹfààní àti màtúmẹ́ òun náà ní ládàá o gbogbo bí bá ti lè ké alukur'ani karim kọ́dà bí ọ̀gbọ́n ti ń wí àmọ́ ládàá ẹni tó gbọ́n alukur'ani ń láàdá ẹni tó tún pọ̀jù léyìn lọ lẹni tí wọ́n ń ronú sintal Qur'an al-Karim wí tí ń sìn mú un lò a èyí ń lọ sórí rẹ̀ parí báwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣe rí nu inú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi wọ́n pé bó o ló ṣe di pé al-Qur'an di ó di bí ẹ̀wù fún yín tẹ́ ẹ gbé wọ̀ ẹ̀ ní sìn kankan àfikọ́ bá al mu ẹ ní rìnrìn kan àfikọ́ bá ń tọ́lọ̀ ń wí mu sọ̀hábẹ́ yìí wá ń dá wọn lóhùn pé a ntọ́sẹ̀lẹ̀ ni pé kéwú rẹpẹtẹ káwa ń ké láyà nàbí sallallahu alayhi wa sallam onima kunna natajawazu ashra ayat ọlọ́run yìí kọjú àyà mẹ́wàá lọ lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam káwọn tó tún lọ kọ́ mẹ́wàá míì ó dìgbà táwọn bá gbọ́ mẹ́wàá ẹ̀ èyí ń nìkan kọ́ gbogbo ntí mẹ́wẹ̀ wá yìí wá wí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹmẹ́sẹ̀ báyìí ẹmẹ́sẹ̀ báyìí ó dìgbà táwọn bá tó rí páwọn lo mẹ́wẹ̀ wá yìí káwọn tó láwọn fẹ́ kọ́ mi sí ìyàtọ̀ wá sáwọn sọ̀hábíà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lọ́mọ yìí ìgbà tẹ́lómi gbá Al-Qur'an al-Karim nínú wa kọ́dẹ̀ ni ọmọ tún mẹ́ẹ̀ ọlọ́lọ́mọ yìí ìgbà tí ẹlòmíì ọkàn gbé báyà wà mọ́tò ọkàn fi kí sẹ́ẹ̀tì bọ̀ Al-Qur'an al kùránì ọmọ kétì ẹ lọ yóò sì máa bá nǹkan mi lọ àwọn sọ̀hábì ò rí bẹ́ẹ̀ o ọlọ́run sọ alukur'an kẹrìm kalẹ̀ kẹ́yìn ó lè máa gbọ́ ntọ́lọ́run wí kọ́ wòye sí kó sì máa wá mú lò àǹfààní eléyìí náà la rò pé bọ́ba dinú ààwẹ̀ báyìí bọ́lọ́mba ṣe fún wa níyọ̀ǹda ma ká fi àsìkò lẹ̀ láti máa kí alukur'an kẹrìm fúnra wa ká máa tún máa wí bàbá ti wá gbọ́ ilé yìí kò pé bá a ti lò ó òun ni kọ́lọ́hún ojú ọ̀rọ̀ ọ̀hún fún gbogbo wa. àkọ́kọ́ ntí ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ alukur'an karim ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ tafsiru wa lónìí pẹ̀lú ògùn ọlọ́run. bàbá alákọ̀ọ́kọ́ ntọ́lọ́run fi bẹ̀rẹ̀ alukur'an karim ọ̀ní àlàyé ọ̀tọ̀ ni pé àyàwó lọ́kọ́ sọ̀kalẹ̀ nínú alukur'an karim ọ̀tọ̀ ni pé àyàwó lọ́lọ́run wá fi sàkọ́kọ́ bó ti tó alukur'an karim tá nàbí gbé fáwa sallallahu alayhi wa sallam. kò síye méjì pé suratul fatiha kọ́lọ̀ ń kọ́sọ̀ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam. kọ́dà náà àwọn onímọ̀ ní suratul fatiha yìí mina suwaril madaniya kọ́dà rí nu wọn tó nígbà tá anabi dé madina lọ́lọ́run tó sọ̀ kalẹ̀ aya tọ́lọ̀ ń kọ́ sọ̀kalẹ̀ ní al-Qur'an al-Karim òun lè ti gbogbo wa ti máa ní iqra bismi rabbika alladhi khalaqa eléyìí lọ́lọ́ ń kọ́ sọ̀kalẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ngbà tí al al-Karim ti ń dé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ń pa àwọn sọ̀hábí láṣẹ ẹ̀ráyà tó tún dé yìí ẹ fi sí bí súra tọ́lọ̀ ń ti wí nǹkan báyìí nǹkan báyìí kún òfin fẹ́ nútu alukur'an karim bí kur'an ti wà lónìí tó yẹ pé suratul fatiha lálàkọ́kọ́ ni anabi ló tó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam mọ̀ ń sọ eléyìí nítorí pé a rí àwọn kan tọrọ kan tí wọ́n sì fẹ́ dá sí i lágídí kọ́dà àwọn èsè mùsùlùmí nínú àwọn tá à ń pè ní orientalist àwọn mustachirikun àwọn tó kéwù nítorí kí wọ́n lè bá a máa dẹ̀sìn rú mọ́ mùsùlùmí lójú mùsùlùmí tí ó bá gbẹ̀sìn ẹ̀ yé wọ́n kéwù kọ́dà wọ́n túmọ̀ alukur'an kẹrìm kọ́dà kó tó di pé mùsùlùmí ọ̀tí ẹ̀ pé ẹja máa túmọ̀ alukur'an kẹrìm àwọn wọ̀nyí ni wọ́n ti túmọ̀ alukur'an kẹrìm fún àìmọye ọdún ní gbogbo èdè lédè òyìnbó ni èdè faransé ni gbogbo èdè míì àwọn tí wọn èé ṣe mùsùlùmí tí wọn fẹ́ torí pé ńgbà bá ti mọ̀ntẹ́ ní ọlọ́run yín wíhùn á lè tú fún yín lọ́nà táwa fẹ́ kẹ́ fi gbọ́ yìí àwọn gan ni wọn kọ́ tú al-Qur'an al-Karim àwa rí inú wọn lónìí torí bọ́ bá bọ́ sọ́wọ́ kan nù wa ká fi tètè fura òun ló jẹ́ kí n sọ ilé yìí inú tẹ́ fi mọ̀ pé àwọn lánìyàn míì tí wọ́n fi ń tú al-Qur'an al ń bẹ́ẹ̀ nù wọn tó méjì nù wọn nù àwọn orientalist yìí nígbà táwọn ó tún alukurani translation tí wọ́n lédè òyìnbó wọ́n á ní àwọn fẹ́ tu bọ́lọ̀ ń ṣe sọ kalẹ̀ gan Suratul Alaq lẹ́rìí táwọn è bẹ̀rẹ̀ Iqra bismi rabbika alladhi khalaq wọ́n bá sọ yín tán wọ́n fi Mudathiru lé wọ́n fi Muzammilu lé sáwọn ni kí wọ́n máa bá wa tu alukurani kẹrìmì wa arantẹ́ẹ̀fì mọ̀ pé àwọn lánìyàn mí nù láti máa sọ pé gbogbo kurani tí gbogbo ogunlọ́gọ̀ mùsùlùmí gbé lọ́wọ́ ni ìtòkùtò wọn tó bó ṣe sọ̀kalẹ̀ làwa tó fún yìí gbogbo nta fi máa ń pé ké nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ wétẹ́lómi ọmọ kà pé ń pa islam kéèyàn owó ẹni ọkọ o ọ̀kan náà àwọn àfa tàbíyìn náà àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní inna hadha al-ilma diinun inna hadha al-ilma diinun mimman ya'khudhu dinahu ó ní inna hadha al-ilma dinun ẹ̀rí gbogbo mayókù nítorí ọkọ èyí tí wọn náà gbà ń bẹ ìtọ́ gbà ọ jùlẹ̀ fún wọn àmọ́ ma islam kí lọ́lọ́run wí kí là nẹ́bi wí dínún ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ti sọnù ń bẹ̀ ó léwu gbogbo nǹkan yòókù òpin ẹ̀ kí wọ́n ní kọ̀kọ́lifáì bọ́bá ní engineer lòun tọ́lọ̀ supervise létí lé wó wọn ò ní bẹ̀ ń lé kọ́ngbà mi wọ́n mọ̀ kọ́kàn gbéwé ẹ̀rí lọ́wọ́ ni kò qualifying tó pé rẹ̀ èyí wọn ò ní ju ayé yàn yín lọ. bọ̀tẹ́yìn bá ṣe mistake ń bí i mọ́ kí lọ́lọ́run wí kí là nẹ́bi wí yọ báyé rẹ̀ jẹ́ yọ bọ̀rùn jẹ́ kọ́dà yóò tún wá kó báyìí mẹ́yẹ yàn táwọn tún tẹ̀lé wí. àfa yìí ni innamal ilma innamal ilmu dinun ìmọ̀ yìí o ẹ̀sìn ni o falyanzur ahadukum mimman ya'khudhu dinahu kíkó owó wo ẹni tí ó gba ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ ẹ̀ kì í ṣe gbogbo èèyàn ní òpin ẹ̀ wá kéwú téèyàn ọ lọ kéwú lọ́dọ̀ ẹ̀ ìtumọ̀ tá a fa yìí ń wínú a gbọ́dọ̀ rí i pé ń lo kéwú. alimami malik bin anas rahimahullahu ta'ala imaamu malik dúró ní masalasi anabu muhammad sallallahu alayhi wa sallam ó ní laqad laqitu fi hadha almasjid imaamu maliki nínú masalasi anabi sallallahu alayhi wa sallam ntí o kéré sí sab'ina àádọ́rin èèyàn ló ń bá tó jòkó masalasi yìí tí ń pé qala rasulillahi sallallahu alayhi wa sallam haddathana haddathana imaamu maliki ló ń ọ̀yà do ẹ̀ kéwúnjọ kan wọ́n tó sẹ́bíǹtì ara wa nìyẹn pé ẹlòmíín lè kéwú kó e pé màá ṣètọ́ nìyẹn kọlọ̀ nǹkan sọ wa ń bẹ̀ kéèyàn ó sì máa ṣàdúà kọlọ̀ má jẹ́ ṣètọ́ ni ọ̀rá yìí lọ́dọ́ yẹn torí kọ̀ sẹ́ni tí ṣètọ́ ni ò lè lò àmọ́ eléyìí àfi ń fura wa la ní tó jẹ́ àyà yẹn ni pé alukur'an karim bẹ́ẹ̀ ọba máa ka translation lóyìnbó ni ní faransé ni kọ́mọrú èyí tí tí ọba máa ka kọ́mọ kàkàkùkà àìmọye kọ́ra ń tọ́jú ọgọ́rùn-ún ọdún lọ àwọn ọ̀tá ìsìláàmù ni wọ́n ń tú a lè máa wò pé bí tàwọn ìbónú kọ́dà èdè yorùbá kiri olókọ́ túmọ̀ alukur'an kẹrìmù sí yorùbá wọn parakùnrin náà ní <laughs> referent ms cole èkó ni wọn ti tẹ kur'ani náà ń bẹ dìsín kọ́ra kọ̀kọ́ kéwù kankan sí ẹnu yorùbá òun náà ní ó sì tu láti bẹ̀rẹ̀ ó parí referent ms cole ní 1924 ló tú alukur'an kẹrìm sí yorùbá ọ̀gá chọ́ọ̀chì ni kiri ó ni ẹ dákun kí débi àǹtú kur'ani bí ẹ bá pọ́ lánìyàn tiẹ̀ nígbà táwa ọlọ́nkọ́sán bàbá wa lẹ́sàn dáadáa eléyìí làwọn bàbá wa wò pé ìpèníjà ńláńlá lélẹ́yìí ká gbọ́ pé kiri ó òtún máa tún máa kur'ani táwọn èèyàn wọ́n máa kà nígbà wọn bá rí mi òun náà wọ́n máa kà òun làwọn àgbà àfàlẹ yorùbá kọlọńkọ san wọn lẹsàn dáadáa àwọn tó ti kú nu wọn kọlọńkọ kẹ wọn àwọn tó wà láyé kọlọńkọ ṣe àlékún dáadáa wọn ni wọn wá gbìyànjú ni wọn túmọ̀ alukurani taari tó gbajúmọ̀ nísìnyẹ ní nineteen seventy three ẹ wò la ẹ wò ẹ wò ààfo uh, tí ń bẹ láàrin méjèèjì yẹn nineteen twenty four ní ms kò tí kò dò ti tẹ̀ jáde tí gbogbo yẹn ti ń rí i àkọ́kọ́ pé mùsùlùmí ó jókòó á tẹ kuraani yorùbá nineteen seventy three èyí ń fi yé wa pé kọ́ra kìí ṣe ìbò nìkan bó ṣe rí lédè òyìnbó lórílẹ̀‐èdè tiwa náà kéèyàn ṣọ́ra alukur'an karim àti gbogbo nǹkan míì téèyàn ọba máa kà ń pa islam àwọn tó ta islam àwọn tí wọ́n kéwú nítorí àádẹ́sìn rúmẹ́yìn mùsùlùmí yìí lójú wọn pọ̀ wọ́n sì mọ kéwú ẹ̀ lé pé wọn mọ kéwú wọ́n mọ kéwú àmọ́ kéèyàn wá sọ́ra irú ohun téèyàn bá máa kà translation ní ìwé kan ní wádìí ta ló kọ ọ́ ṣé mùsùlùmí ni bó ní ìsìláàmù rẹ̀ rí kọ́lọ́mọ bá kó ṣe àmàna gbogbo wa. naam al-Qur'an al-Karim àkọ́kọ́ sura nu al-Qur'an al-Karim bá nabi ti gbé kalẹ̀ nu bẹ́ẹ̀ lómi bá ń wíwí kú yọ̀rọ̀ kọ̀rọ̀ ni ojú ayé anabi ni wọ́n ti fi suratul Fatiha bẹ̀rẹ̀ al-Qur'an al-Karim gbogbo bí kuraani ṣe tó láti suratul Fatiha tó fi parí suratul Nas anabi ló tó bẹ́ẹ̀ ọlọ́run ló sì ní ó tó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. suratul Fatiha òun la kọ́kọ́ sura al-Qur'an al-Karim bẹ́ẹ̀ yẹn ọba ké al-Qur'an al-Karim bẹ́ẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ ó sì lọ́lá púpọ̀ gbogbo al-Qur'an al-Karim ọ̀rọ̀ ni àmọ́ ọlọ́run tún gbọ́lá fáwọn kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ inú àwọn suwaru alukur'an kẹrìm tọ́lọ́lájú òun ni suratul fatiha gẹ́gẹ́ bó ṣe pé inú àwọn aya alukur'an kẹrìm èyí tọ́fẹ́ lọ́lájú òun ni ayatul kursi kò sí nǹkan kan bẹ́ẹ̀ báwo kí ni suratul fatiha wí kí ni ayatul kursi yìí wí tó jẹ́ wọn lọ́lá tawhidullahi azza wa bá ti mọ lọ́n lọ́kan tó ṣe pàtàkì jù nú ẹ̀sìn wa ara ẹ̀kọ́ yẹ ká kọ́ nìyẹn ńgbà ọlọ́run bẹ̀rẹ̀ alukur'an karim tawhidu lè bẹ̀rẹ̀ ńgbà tọ́lọ́run parí alukur'an suratu nasi tó parí alukur'an karim tawhidu lè kagun ẹ̀ nípa báyìí ló fi jẹ́ pé ẹ̀sìn islam ìpìlẹ̀ rẹ̀ ní kéèyàn ọmọ ọlọ́run lọ́kàn kó tó kàn án kó tó kàn àwẹ̀ kó tó kàn zaka kó tó kàn ájì ẹni tí tawhidu rẹ̀ ọba dúró tọ́lọ́run ṣe gbogbo eléyìí ẹ̀ eh, haba an mansura bí gbàtí yẹn ń ọlọ́ni wala in ashrokta la yaxbatonna amaluk aw la in ashrokta la yaxbatonna amaluk ọlọ́ni gbogbo sẹ́tì yẹn bá ṣe tọ́ bá ti fẹ́ bọ́ kún la yaxbatonna gbogbo ẹ̀ bàjẹ́ a ò di ogójì ọdún tóun ti ń lají ọgbẹ̀rún ọdún ní kankan tóun ti ń yọ sàká tóun ti ń tọrẹ tóun ti ń gbàwẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ayé al-Qur'an ni la yaxbatonna amaluk amalu ọlọ́run ló ń ní wo gbogbo ẹ̀ gbogbo tó kù ìpìlẹ̀ islam nìyẹn òun ni ó fi jẹ́ pé òun ni suratul fatiha fi bẹ̀rẹ̀ suratul fatiha gbogbo sura al-Qur'an al-Karim lolo kọta a máa pè é a máa rí inú àwọn suwaru yìí míì tó yẹ pé kọ́dà yóò lò kọ méjì mẹ́ta tí ẹ̀ ṣe padà hàn ni irú suratul fatiha yìí inú àwọn ó kọ rẹ̀ ní kíni asab'ul mathani anabi ló pe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam fatihatul kitab ọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe pé a máa rí nínú àwọn suwaru alukur'an kẹrìm mi torí ara ń tiẹ́ lomi yẹn mà ní pé bẹ́ẹ̀ yẹn bá mú alukur'an lọ́wọ́ ń gbà mí o lè mú kọ́pì kan lọ́wọ́ kó o pe kísúra kan ojú kọ̀ kan bẹ́ẹ̀ kó wo mi ojú kọ̀ mi tó ti jẹ́ nínú èyí tá a fi lélẹ̀ bẹ́ẹ̀ kò burú lápèjúwe sórọ́tù ìsra sórọ́tù al-isra nù sórọ́ al-Qur'an al-Karim ó kọ̀ ó ní tún jẹ́ òun náà ní jẹ́ sórọ́tù bani Isra'il sórọ́tù al-isra sórọ́tù bani Isra'il sóra kan náà ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni fatihatul kitab òun náà ni asabu al-mathani. alhamdulilayi bisimilahi rahmanir rahim àkọ́kọ́ aya nunu sórọ́tù al-fatiha bisimilahi arrahmani rahim òun ni bí wọn bá lẹ́yìn o ké fatia tí o ké bisimilahi arrahmani rahim fatia rẹ yẹn o pé inú suratul fatiha ni bisimilahi wa bisimilahi arrahmani rahim ọlọ́wọ́n bá ní ọlọ́run ọba gan ní sọ̀rọ̀ ní alukur'an karim ọlọ́run tún wá ní bisimilah pẹ̀lú ọkọ̀ òun ọlọ́run Allahu ọlọ́run ọba ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kọtọ́lọ́run ọba ń jẹ́ pọ̀ èyí táwọn náà máa ń bẹ́ ń bẹ́ arrahman arrahim almaliku alkudusu asalamu almu'min àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kọ ọlọ́run ọba tó gbajúmọ̀ òun ni Allah ìtumọ̀ Allahu ni almaabudu bihaqqin almaabudu bihaqqin bihaqqin ẹni tá à ń jọ́sìn fún bihaqqin lódodo torí pé àìmọye nǹkan míì làwọn èèyàn máa jọ́sìn fún àmọ́ kì í ṣe tòdodo wọ́n ń tanra wọn ni ọlọ́run ọba nìkan ni al-ma'budu bihaqqin ẹni ó sí ká sìn òun òun gbogbo nǹkan yòókù táwọn èèyàn bá ń sìn èèyàn ni àlìjànú ni igi ni odò ni wọn ò lẹ́tọ̀ọ́ sí i àmọ́lọ́wọ́n ọba wa alimabudu bihakin òun ló dá wa òun ló sì lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún un bisimilahi abẹ̀rẹ̀ ló kọ́ ọlọ́run arrahman ọlọ́run ọba tí ń jẹ́ allahu yìí asọ́lẹ̀ kan pé kọ́tọ́ ń jẹ́ pọ̀ lára ó kọ́ ọlọ́run ní arrahman ọlọ́run lòun fẹ́ kẹ́ ẹ máa fọ́kọ̀ oríṣiríṣi pè wọn. qul ud'u Allaha aw ud'u Rahman bówù yẹn pé ya Allah bówù yẹn pé ya Rahman bówù yẹn pé ya Rahim àti gbogbo ọkọ̀ ọlọ́run. àmọ́ lẹ́yìn ọlọ́run yá nǹkan kan kò gbọ́dọ̀ jáde lẹ́nu mùsùlùmí àṣẹ ọlọ́run àti tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ọlọ́run péyàn wa fẹ́ péyàn ọfẹ́ bẹ́yàn ọfẹ́ tọrọ nǹkan wa ni ya nǹkan kan kò lẹ́tọ̀ọ́ ọlọ́run ló wọn gbà arrahman nínú kọ ọlọ́run ọba ni kí ni túmọ̀ arrahman báwọn onímọ̀ ti ṣàlàyé rẹ̀ torí tẹ ẹ bá wo arrahman arrahim gbogbo kọtọ́lọ́n bá pera pátápátá ó kò sí orúkọ ọlọ́run ọba tí ò nítumọ̀ ọlọ́run yìí jẹ́ orúkọ àdìtú òun lẹ́ẹ̀ fi mọ̀ pé orúkọ ọ̀kan tẹ́ ẹ bá ti rí pé léyìí kò sí túmọ̀ fún un léde lárúbáwá kìí sọ orúkọ ọlọ́run jakijaki ya ilu jakajaka kìnìkan ọlọ́run yìí jẹ́ orúkọ kókọ walillahil asma'u alhusna ọlọ́run ló kọ téèyàn ọgbọ́ tó rẹwà òun lòún ní píríncípù kejì ni pé kò sókọ ọlọ́run tí ò nítumọ̀ bẹ́ẹ̀ bá ti wọ́n ń gbọ́ táwọn kan ń lọ́kàn mọ́ra àwọn léde kan tí ò nítumọ̀ nínú lárúbáwá tọ́lọ́run sọ alukur'an kẹrìm kalẹ̀ àà èyí wòye sókọ ọlọ́run kí ni ìtumọ̀ orúkọ ọlọ́run ọba arrahman arrahim àti arrahman àti arrahim àwọn méjèèjì dúró lórí ìròyìn kan fọlọ́run ọba kí ni ìròyìn náà sífàtò rahman ìkẹ́ ọlọ́run gbogbo kọ ọlọ́run ara kọ̀ wá ìdù principle tá a máa fi túmọ̀ kọ ọlọ́run ni pé gbogbo kọ ọlọ́run lọ́gbọ́dọ̀ níròyìn nú gbogbo kọ tọ́lọ́run bá sọra rẹ̀ ó ní ìròyìn kan nú tọ́lọ́run fi ròyìn ara ẹ̀ ni ìròyìn tí ń bẹ nú arrahman arrahim òun ni sífàtò rahma ọlọ́run ọba fi ìkẹ́ ròyìn ara ẹ̀ ìkẹ́ àtàánú ọlọ́run fi ròyìn ara ẹ̀ kí wá níyàtọ̀ pọ́lọ́n lóhun arrahman oníkẹ́ lóhun arrahim oníkẹ́ lóhun ọlọ́run ò sì ní máa rìpíìtì ara ẹ̀ lọ́nà tí ò ní mútùmọ̀ míì wá ọlọ́run ọba lọ́ba hakim ọba ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn gẹ́rì pé bẹ́ẹ̀ yẹn bá ń wí nǹkan kan náà ibo wí lẹ́ẹ̀kan náà à ń bèlè ọlọ́run láwa ní owí báyìí owí báyìí méjèèjì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ò sì yàtọ̀ síra wọn àà arrahman alẹ́dì wàsàcàt rahmatuhu alkhalaiq ọlọ́run lóhun ni rahman àtẹni ọgbọ́ tòun àtẹnitọ́kọ tòun àtẹni tí wọ́n pè lóko ọ̀hún tó dáhùn àtẹni tí ò dáhùn ìkẹ́ wọn dọ́dọ̀ rẹ̀ láyé yìí yóò máa mí lókè yóò máa mí lọ́lẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi ni tọba yi pé gbogbo ilé ayé tẹ̀yìn ń wò tọ́jọ́ yín lójú yìí làwùkánà ti dúnìyà tùsáwì ẹ̀ńdàlọ́hì jàná àbàcùbọ̀. bọ́ba yi pé gbogbo ilé ayé àti ti ń bẹ́ńbẹ́ àti mọ́tò àti ilé àti gbogbo ń tọ́jọ́ yín lójú ni anabi ni bọ́ba yi kó tó sallallahu alayhi wa sallam ẹ̀wọ̀n tá anabi fi wé anabi ni bọ́ba tó jàná àbàcùbọ̀ kí ni jẹ́ bàcùbọ̀ E anabi ò tún wá ní tọ́ba tó sinsin anabi ní janahu ba'udatin sẹ́ ẹ ma ìyẹ́ méjì bó ti ma kínkínní tẹ́ sinsin ma níní anabi ní bọ́ba ìpele ayé tó yẹ kànú ìyẹ́ méjì sinsin ni lójú ọlọ́run gbogbo ilé ayé táwa kàkún tí ọjà ma ọ̀tún sósì tá a mẹ̀tọ́ tá a mẹ̀ yìí tí ọ̀tọ́ ni torí pa ń wáyé anabi ní bọ́ba tó janahu ba'udatin tọ́ba tó yẹ ìsinsin kan lọ́dọ̀ ọlọ́run ni ma saqa kafiran ṣorbatama ọlọ́run ọba ti fún kèfèrí tí ó sin lọ́hùn gẹ́ omi kan ọlọ́run ọba títí ọba títí ọtọ́ sí láyé anabi ló wí bẹ́ẹ̀ bọ́ba ìpa ayé tó nǹkan wájú ọlọ́run ni ọlọ́run ọba ní gẹ́ omi kan lásán ẹni tí ọba wíla ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam kò gbọdọ̀ tọ́ sí àmọ́ ayé ọ̀jẹ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ lọ́lọ́run fífi gbogbo wálẹ̀ àtẹ̀ntẹ̀ ń ṣe tiẹ̀ àtẹ̀ntẹ̀ ò ṣe tiẹ̀ ọlọ́run ní rahmanu lòun èyí tóun ti palẹ́sẹ̀ kalẹ̀ fún nù kẹ́ yọ kàn ọ́ ọ ṣe tiẹ̀ ò ṣe tiẹ̀ àmọ́ arọ̀hìmù lòun bọ́ba dibi tí ò sí rọ́mọ́ ayé yìí nìkan ni rọ́mọ́ bọ́ba delal kìyàmà ọlọ́run ọmọ wa jẹ́ ó kọ́ arọ̀hìmù jọ́nà ọwọ́ adi pé àwọn wo lọ́tọ́ sí kẹ́ lónìí ashabu la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọlọ́run ò ní kẹ́ni tí o ṣe tiẹ̀ lálkìyàmá ìtumọ̀ rahimu nù àmọ́ ká má jẹ́ kó jọ àwa mùsùlùmí lójú pé torí nù ń tọ́ sọ àwọn èèyàn nù jù pàtàkì jùlọ nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ bá rí tẹ́nìkan bá lọ bọ́ síbi ranù kan àbí wọ́n pè tọ́ lọ bì kan ẹ̀ máa kórówó ń bẹ́ẹ̀ àbí kó bí máa ń gbà tọ́ lọ bẹ̀ yọ sáré nǹkan kan nọ̀rọ̀ ayé yìí ló lè lọ bẹ̀ abẹ́lòmíì iṣẹ́ ni wọ́n tàn lọ bẹ̀ gbogbo ń táwa kàkún láyé nìyẹn ọlọ́run ní yìí ń láyé lọ́mọ àmọ́ tó bá di lálùkìyà mẹ́ ẹ mẹ́jọ jọ yín mùsùlùmí lójú kọ́ ẹ máa halama yín bí òṣèṣe tọ́ lọ́n tó náà ń sìn lówó sí bí òṣèṣe tó náà ń sìn bímọ. kọ́dẹ̀ lè wá rẹ́ ni tí ń ṣe tọ́ lọ́hùn ọlọ́run lè dán wò gbogbo ń tẹ́ rí tí kébèrè ní nìkan mọ̀ ni. anabi ni aljannaduniya jannatul kafir wasijinul muslim wal akhiratu jannatul mu'min wasijinul kafir anabi ní ilé ayé yìí alijanna àwọn kẹfìrí nu o wọn ò ní nǹkan míì mọlẹ́yìn ìjà bá rí láyé yìí òun ní àwọn kẹfìrí tí ò ní tanra wọn àwọn tí ò ní tanra wọn tọ́ra àwọn míì ń tanra wọn wọ́n mọ láwọn náà tún lọ́rùn kan àwọn kẹfìrí tí ò ní tanra wọn báwọn bá kú wọn ni wọn ṣe kíni wọn dáná sun àwọn wọn bẹ láyé dòní inú ẹ̀sìn àwọn kan ni pé yọtọ̀ ẹ bá sáà ti rí tóun bá ti kú ẹ wá iná ẹ wá gi kọ́pọ́. ẹ dáná sun rú tóró wọn ò níran kan kóun lọ bá nkankan mọ́. tó bá di lálùkìyàmọ́ ní arọ́hímù lòun ọba tí ó sa èèyàn kẹ́ òun lòun gbogbo ń wò láyé ń sin tó fi subhanallah ẹ̀sìlẹ̀ ṣe súnà ṣe súnà ṣe súnà òun náà ẹ̀ raṣọ méjì wọ̀ ee ọlọ́run ní anabi sọlọ sọlọm náà wí bẹ́ẹ̀ pé láyé yàn yín gbogbo ń bá palẹ̀ ṣe fún kálukú yọ jẹ tiẹ̀ àmọ́ bá dàlù kìyàmà gbogbo àwọn tẹ̀yìn ń wò anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní mélòó mélòó ẹni tó ṣe pé tó bá dúró lẹ́nu ọ̀nà èèyàn bó bá kan lẹ̀kùn wọn dọ̀tún la mẹ́wàá wọn ò ńgbà wọn ríro aṣọ tó wọ̀ bọ́yọ́ ta létí bọ́yọ́ ta létí ni bọ́yá bàtà tó ti já lọ́wọ́ anabi ní sin bẹ́ẹ̀ ní irú àwọn ẹni bẹ́ẹ̀ law aqsama ala Allahi la abarra anabi irú ẹni dẹ́yìn wò pé kí ni ń wá lẹ́nu ọ̀nà wa tí ó máa kẹlẹ̀kùn yín dẹ̀ ni anabi ní bẹ́ẹ̀ nu ẹni tó ṣe pé law aqsama ala Allah wọ́n bá búra pọ́lọ́hún ó sì nǹkan báyìí a ah, ọlọ́hún ni ìní jójú ó tì nǹkan náà anabi ni bẹ nù àwọn ẹrú ọlọ́run tí ọlọ́run wọn gbà fún débẹ̀ nípa pé wọ́n tẹ̀lé lànà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam law aqsama ala Allah bí wọ́n bá sọ̀rọ̀ tó ká wọn la àbẹ́nìkan bí wọ́n nù àbí nǹkan kan tó wọn náà ah, àwọn búra nǹkan báyìí ọ̀sẹ̀ ọlọ́run ó ṣe nǹkan báyìí ọlọ́run lé àwà ah, tìjú ẹ̀yin ẹni tẹ́yìn ò tìjú ti ń kanlẹ̀ kún yín lẹ́ẹ̀mẹ́wàá tẹ̀ dáhùn ni ànábì lé àwọn tọ́lọ́run ó tìjú ń bẹ nù wọn la abarra o ah, ọlọ́run ò ní sọ ti láàṣẹ náà àṣẹ à ń sọ eléyìí láti lè jẹ́ ká mọ̀ yàtọ̀ ìkẹ́ ayé àti ìkẹ́ àlìkìyàmà ká má wàá sin tá à ń wí yìí gbọ́ ìsìláàmù ẹ sẹ́sìn pé máa jìyà láyé ni kọ́dà bọ́lọ̀ ń bá nà kẹ́sì ọ ìsìláàmù kọ́ wàlá fi ma àtàkà lọ́hù ad-dara al-akhirah wàlá tansa nasibaka mina ẹ̀kọ́ tọ́lọ̀ ń fẹ́ kakọ́ nìyẹn wabtagi fima ataka Allahu daral akhirah gbogbo ntọ́lọ̀ ń bá fún ọ láyé ọlọ́run ò sí léwọ̀ kó lò ọba ìpóhùn ló fún ọ tó ò sí jàǹbá tó rí àmọ́ o wabtagi fima ataka Allahu daral akhirah náà ni o ti tún alikiyama rẹ ṣe arínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam owó ni wọ́n fi ra aljanna gbogbo ntọ́lọ̀ fún wa wọn na ní kẹyọtọ lọ́hùn arínú wọn ẹ̀mí ara ẹ̀ ló fi ra àlìjánná eléyìí fi ń yé wa pé islam kọ́ ni pé islam ayé pé kọ́dà bọ́lọ̀ ń bá ní ọlọ́run gbá yàn láyé wọn bá kọ́ wa ní àwọ̀ fẹ́ kéèyàn mọ̀ sí islam gbọ́ pàtàkì jùlọ anabi muhammad sallallahu alaihi wa sallam nínú ròyìn anabi tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé anabi fẹ́ràn mọ́tótó púpọ̀ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ń sọ ìsìláàmù lẹ́nu ẹlòmíì ń sọ súnà lẹ́nu à ń ṣe súnà ò pé kéèyàn máa sọ̀bùn èèyàn ọjọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam kódà bóyá ipa sọ méjì mẹ́ta náà lèèyàn ní anabi muhammad sallallahu alayhi wa sallam inú ròyìn anabi ni pé anabi fẹ́ràn mọ́tótó sallallahu alayhi wa sallam. arrahman arrahim ọlọ́run ọba lóhun lọ́ba tó wọn kẹ gbogbo ẹ gbogbo àtẹni ó ṣe tòun àtẹni tó tòun láyé àmọ́ bọ́ bá dàlì kì í sí rọ́ òun ọ̀ sọ̀pin ya ẹ̀ ẹ̀ ń sí kẹ́ ẹ̀ ń sí ya ọ̀ mà ń jọ náà kó ṣe wá lẹ́nu ìkẹ́. alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin ọpẹ́ ẹ̀yìn gbogbo ntẹ̀yìn bá lè túmọ̀ alihamudu sí ni ntẹ̀yìn fi yin ọlọ́run ìtumọ̀ alihamudu nù lila ọlọ́run ló ní rọ́bì làálàmì ọba tó yẹ kóun ló ní gbogbo ntí ń jàgbá yìí àwọn onímọ̀ ní àwọn alifáàdù kan bẹ tó jọra wọn bẹ́ẹ̀ ó sì yàtọ̀ síra wọn kódà nù yóò bàbá wọ́n bá tu nísìnyí bàbá ní alihamudulilayi ní ọ̀pẹ bàbá tún ní asukuru ńkọ́ kí la tu sí ọ̀pẹ náà làwọ̀ pé bẹ́ẹ̀ ó sì yàtọ̀ òun lè fi ní rí kí wọ́n máa pé asukurulilayi àfi alihamudulilayi yàtọ̀ nbẹ́nbẹ́ ẹ̀kẹta tuntun jọ ni kí ni alimadihu alimadihu báwo bá tu á ní ẹ̀yìn. almadihu ó yàtọ̀ fún alhamdu àwọn méjèèjì náà yàtọ̀ fún kíni asukuru kíni yàtọ̀ wọn almadihu ni ntẹ̀yàn máa fi yíyàn sàwa nǹkan bí tìyàrì yìí àwọn bẹ̀gẹ̀rẹ̀ tìyàrì ntí èèyàn rí lára àyàn abẹ́ rí ó ṣe òun gan kìí ṣe kó wù òun gan láti ṣe é mọ́déhù ọwà kìí ṣe kó òun gan ló wù lápèjúwe nísìnyí a lè ṣe mọ́díhù èèyàn pé a òrí lamọ yín ti ga tó sì sanra wálẹ̀ kíláàsì ni a ṣe mọ́díhù nù òun lọ chúùsì fún rẹ̀ pé kóun ọ ga kóun ó sì sanra wálẹ̀ sèyàn lè pé alihamudu a adúpẹ́ fún lamọ yín torí ipò ga ìyàtọ̀ wọn nìyẹn falhamdu yakunu lil jamili alhamdu yakunu lil al-ikhtiyari nta abari ń dáadáa téèyàn ṣe tá a rí pé a òun ló fún rẹ sàálẹ́sà pé mo fẹ́ ṣe nǹkan báyìí aha èyí wọn a lè pé kí ni a ẹ̀dúpẹ́ fún un àmọ́ bọ́ bá di pé ntóun náà kà bára ẹ̀ bẹ́ẹ̀ tí èsì pé òun lọ fọwọ́ rẹ sàálẹ́sà madihu nù ni wọ́n fi máa sọ pé alimadihu a'ammu min alhamdi madihu ó ojú kí ni ojú hamdu lọ ìyàtọ̀ láàrin madihu àti hamdu ni kí ni ìyàtọ̀ láàrin alhamdu àti asukuru àwọn méjèèjì làwọn onímọ̀ máa ní baynahuma umumun wa khusus baynahuma umumun wa khusus pé ọ̀kan ọ general ọ̀kan ó specific àbó special al-umum wal khusus imma jẹ́ al eléyìí fanfa ni àwa tá a bá jọ ma kéwú al-umumu wal-khusus ó lè jẹ́ kíni mutlaq ó sì lè jẹ́ al-umumu wal-khususu min wajhin al-umumu wal-khususu min wajhin ìtumọ̀ al-umumu wal ni pé ọ̀kan kó sínú èkejì ọ̀kan general ni èkejì òun máa ń wọn ọkọ sábẹ́ rẹ̀ lápèjúwe nísìnyí èèyàn ọkùnrin èèyàn àti kíni àti ọkùnrin kíni alákọ̀ tí ń bẹ láàrin wọn al-umumu wal-khususul mutlaq torí pé gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ kíni èèyàn àmọ́ kìí ṣe gbogbo èèyàn ní ó ọkùnrin a jẹ́ pé èèyàn ọgbà rè jọkùnrin lọ ìyẹn ni tuma tẹ bá ń ka nùjẹ́ra tí wọ́n ní al-umumu wal-khususu al-mutlaq al-umumu wal-khususu min wajhin bẹ irú ẹ̀ ní alhamdu wa shukuru al-umumu wal-khususu min wajhin pé bá fi ọ̀nà kan wò ó alhamdu general ó ju shukuru lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tọ̀nà mi wò ẹ tún rí i pé àṣukuru náà òun náà ní jẹnẹra ojú kínní ojú hamdulillah àmọ́ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn yìí ṣe al-umumu wal-khususu al-mutlaq àmọ́ al irú ẹ̀ ní alhamdu wa shukuru alhamdu bàbá ní adúpẹ́ ọpẹ́ alhamdu lédè lárúbáwá. ohun tí máa fa ọpẹ́ pé a ẹ̀dúpẹ́ fún lamẹ́yìn àbá dúpẹ́ fọlọ́hún láwọn kíni àwọn okùnfà rẹ̀ àwọn okùnfà ọpẹ́. ìgbà mi ń bẹ tó ṣe pé ntọ́ fa okùnfà ọpẹ́ yìí oore pọ́nbélé ni pé a ah, lamẹ́yìn a ah, ó bímọ nkankan taari pé kíni oore lọ́jẹ́ láti lẹ̀ dé òpin alihamudulilayi ni àyè bẹ́ẹ̀ kọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam tún wá ní gbogbo ntọ́ba bá mùsùlùmí alihamudulilayi náà ni ó ṣe ala kulli hal wọ́n ní kí n má pèjúwe ọmọ bíbí tí mo wí yẹn náà nísìn èèyàn bímọ ẹgbóhùn ìyá ẹgbóhùn ọmọ ọ̀pẹ yẹn yẹn nù. No bọ̀tọ́ bá wọ ọlọ́run gbà míì yukhrijul hayya minal mayyiti wa yukhrijul mayyita minal hayy ẹ wàá gbọ́ pé bó ti bímọ tán ó sì jẹ́ pé ọlọ́run àbí ọmọ yìí ó bí tán ọmọ ní sì kú síbẹ̀ ní ẹ máa wá pé alhamdulillahi ala hal a sọlọ ń sàtì níyàwó máa bẹ àbí a tọ́ ọlọ́run sàtì ẹ ẹ má sunkún mọ́ ọlọ́run ní ọ fọ́ mọ́ lẹ̀ hamdu náà No asibabu ọpẹ pọ̀ òun ni gbogbo tí mùsùlùmí bá bá rẹ̀ anabi ni mùsùlùmí yìí sọ̀sọ̀kúsọ anabi ni ajaban li amuril mu'min inna amurahu kullahu khayr anabi ni èèmà ni ọ̀rọ̀ mùmíní òdodo torí pé inna amurahu kullahu khayr gbogbo ntọ́ bá bá mùmíní oore ni gbogbo ntọ́ bá dé bá mùmíní oore mùmíní ọkà sí nípa báyìí alihamudulọ́nà bẹ̀yẹn ọwà àhámù ojú kíni lọ ojú ṣukuru lọ àmọ́ ní min wajihin ọ̀nà wo ni ṣukuru fi ju hamdulọ́ tóun náà máa jẹ́ min wajihin min haythu al-ada min haythu al-ada lédè Lárúbáwá tí wọ́n bá léèyàn ṣàkárá yàn yóò bá àwọ̀ ìyàtọ̀ rẹ̀ ọ̀pẹ́ ọ̀pẹ́ náà láwìí but ìtumọ̀ ṣukuru léde Lárúbáwá ntá a fi ń ṣe ṣukuru ojú ntá a fi ń ṣe hamdu lọ hamdu ọ̀tayọ pé káfẹ́nu dúpẹ́ lọ àmọ́ ṣukuru èèyàn máa fẹnu ṣe ṣukuru èèyàn máa fi ṣe sí ṣe ṣukuru lápèjúwe èèyàn wá bùn wá ní nǹkan gbàtà wá ń ṣe nǹkan kan nísìnyí òun náà wá ń ṣerú nǹkan bí àbí nǹkan mi ń gbà míì yorùbá ni ó ṣe kíni ó ṣe sáàlù barika èdè haúsá ni a kàn yá lónìí bóyá yorùbá ni ti tó súnmọ́ bẹ́ẹ̀ but ìtumọ̀ pé yẹn fi kíni ó fi ara ó fara dúpẹ́ ó lè wá lọ kí wọn náà lọ bẹ̀ látàárọ̀ ọmọ bá dáná àbí ọba kílẹ̀ rà kílẹ̀ fẹ́ òfin dúpẹ́ ntí tó ti ṣe fún ọ. wàgbọ́mìr kọ́dà ń gbà míì ṣukuru èèyàn máa fọ kàn án dúpẹ́ òun ló fi jẹ́ pé asibabu ọpẹ́ taba wo lójú ọ̀nà kíni máa fọpẹ́ alihamudu òun ni kíni àhámu àmọ́ taba wo lójú ọ̀nà kí la fi ń ṣe hamudu àti ṣukuru aṣukuru àhámu eléyìí ni wọ́n ń pè ní alẹ́mọ́mú wàlùkùsùsù min min wajhin naam rabbil alamin rabbi alamin gbé yẹn kó n lẹ ẹ má gbé kuran lẹ wa. Rabbil alamin bàbá túlédè yorùbá ń gbà míì náà ọtún oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ẹlòmíì ò ní kíni ọba gbogbo àgbáyé ẹlòmíì ò ní kíni ẹ ibo ọ̀nà wo la mà tí wọ́n tún máa tú Rabbil alamin hm? olùtọ́jú gbogbo àgbáyé torí pé ìtumọ̀ rọ́bù ó kó gbogbo ẹ̀ sínú. Si ìtumọ̀ rọ́bù léde lárúbáwá ìmọ̀ túmọ̀ asọ́ọ̀hìbù ẹni ó ní nǹkan àti rọ́bì làálàmín ẹni tó ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ yẹn bá tu bẹ́ẹ̀ ọba mu ọlọ́run ló ní gbogbo ń ti ń bẹ láyé gbogbo ń ti ń bẹ láyé àtẹ̀yí ti ń mí àtẹ̀yí ti èmi ọlọ́run lòun ní rọ́bù òun ní sọ́ọ̀hìbù òun lòun ní rọ́bù làálàmín ẹni tí ń tọ́jú nǹkan rọ́bù ni ara bẹ́ẹ̀ wọ́n ti mú kíni tẹ́rùbíyà bàbá ni wọ́n ń ṣe tẹ́rùbíyà wọ́n ń tọ́ nǹkan education ìtumọ̀ tẹ́rùbíyà látara kíni wọ́n ti mú rọ́bù ọlọ́run ni làwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá máa ń pé àmọ́ àṣìṣe díẹ̀ ń bẹ nù tí wọ́n ń wí àmọ́ gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run ti ń sìn wá ta ní à ń sìn àmọ́ ọlọ́run ò sìn èèyàn àṣìṣe tó wà ń bẹ nìyẹn but hikima tí wọ́n fẹ́ amújáde ń bẹ́ẹ̀ lára àtúmọ̀ rọ́bù lọ́wọ́ àwa là ń ṣe dáadáa fọlọ́n àbọ́lọ́ ní ṣe dáadáa fún wa ta ló ní káwọ́ wà nípò tá a tiẹ̀ bí yẹn bá tẹ̀ ní a mo kírun ọgùn raka mo kí fọlọ́n lónìí ta ní ọgbádùn tó fi kiri ogun tó tún ní o kí ogun raka tán kọ́ wa pé so ti kí tèmi tán ya àárẹ̀ tún so mọ́lẹ̀ padà ó tún wá fún ọ láyè ogún raka bóyá ṣẹ́jú mẹ́wàá lè kí àbọ̀gbọ̀n ṣẹ́jú ọmọ wa fi gbogbo twenty three hours àbí tó jù bẹ́ẹ̀ lọ ọmọ fi gbọ́ tiẹ̀ kì sẹ́rí pé rọ́bù lọ́lọ́run ọlọ́run ọba ti ń tọ́ wa ti ń rè wá nígbà tá a tiẹ̀ dáyé bá a bá tiẹ̀ ní a tiẹ̀ mọ̀ pé nǹkan kan ni ibìkan ló yẹ kéèyàn ń rìn lọ́bì kan lèèyàn ń rìn lọ́bì nígbà tá gbọ́ tiẹ̀ gbẹlẹ́wọ́ bá ní rọ́bù rẹ̀ nù. No àṣebà báwa lọ́lọ́run ló ní nǹkan káwa náà fi làákà ìwà wò ó èmi mo ní nǹkan yìí kọ̀kọ́ kò dúró lórí pé mo ní nìkan kọ́dà àti jẹ àti mu àti gbígbádùn àtà ìgbádùn rẹ̀ kọ́dà àti wíwáyé àti kíkú rẹ̀ òun náà ló ní ẹ dákun ta ló tún wá yẹ ẹni báyìí ọ gbọ́rọ̀ sí lẹ́nu tó tayọ ọlọ́run ibẹ̀ wọ́n ti mú tawhidu rububiya àwọn onímọ̀ ní bẹ́ẹ̀ yẹn bá mọ lọ́kàn àtàrà rọ́bù ni kò ti bẹ̀rẹ̀ kótó kan òun kírun fọlọ́run òun gbàwẹ̀ fọlọ́run òun lọ ají òun yọ zaka kọ́kọ́ mọ̀ pọ́lọ́run ní kíni rọ́bù òun ló ní ọ́ mọ̀ pọ́lọ́run ní kíni rọ́bù òun ní ń tọ́ mọ̀ kíni rọ́bù alimọ̀tọ́ òun ló gbọ́dọ̀ pàṣẹ tó gbọ́dọ̀ tẹ̀ láṣẹ àkọ́kọ́ tàwíhídùnù ìmọ̀lọ́ọ̀lọ́kan nù. òun làwọn onímọ̀ máa fi ń pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá à ń pè mùsùlùmí láyé lónìí ń bẹ nú àkọọ́lẹ̀ táwọn onímọ̀ máa ń sọ bẹ́ẹ̀. wọ́n ní Abu Jahali Abu Lahabi wọ́n sàn jọ ọ̀pọ̀lọpọ̀ tí ń kírun lọ lónìí ne ti torí pé bi tí tawhidu ti bẹ̀rẹ̀ la pé ní kíni ẹ̀wọ̀n tó lọ́n fi bẹ̀rẹ̀ Rabbil alamin kéèyàn kọ́kọ́ mọ̀ pọ́lọ́ ló ní o òun ní sèǹsè tó òun ní tọ́ wa òun ní òkè àmọ́ bẹ òun ní òkè àmọ́ sí òun ní òkè àlówó òun ní òkè èèyàn mọ̀ ní. àwọn Abu Lahabi ń gbọ́ Abu Jali nkankan ni àwọn ò ṣe mistake ń pa rọ́bù o ń bẹnu Al-Qur'ani bẹ́ẹ̀ ọlọ́ni wàlà ń sa alitahum man nbọ kan máa ń xɔ lakɔhun ìwà anabi karabɔ bá bi wọn pé ta ń dẹ̀yìn gan ta ni ń tọ̀yìn ta ni ń rẹ̀yìn layakulunna Allah àwọn abúlé abi ò ṣe mistake yẹn rí àwọn abuja nù. wala in sa'altahum man khalaqa as-samawati wal ard ọlọ́run ní wa anabi sallallahu alaihi wasallam kọ́dà tó bi wọn pé sánmà tẹ́ rí tí ò jálù yín lórí ilẹ̀ tẹ́ ń tẹ́ kokoko tí ò lu mọ ilé sẹ́yìn làyàkùlùnà allah abuja àbí abuja lè gbà pọlọ́hún ni. awárí nu mùsùlùmí ti ń kírun lónìí tí ọgbà pé rọ́bù lọ́lọ́hún sẹ́ríkà bùlà àbí sàn jùlọ báwọn onímọ̀ ti wí torí pé mùsùlùmí tí ó bá gbà pé àwọn kan ní ń ṣètò ayé kì í sọ lọ́hùn ọfẹlẹ ń bi tawhidu rububiyya ọgbà kọlọ ló ní gbogbo àgbáyé nù gbogbo mùsùlùmí tó bá gbà pé ẹnìkan ló ní ìsẹ̀mí ẹnìkan àbí má sẹ̀mí rẹ̀ má lọ́wọ́ àbúlàábì gbàgbọ́ yẹ tawhidu jùlọ ẹni bẹ́ẹ̀ lọ ọlọ́run lòun ni rọ́bù òun lòun ni gbogbo ti ń jàgbáyé òun lòun ń tọ́jú wọn òun lòun ń rè wọn òun sì ni wọ́n gbọ́dọ̀ gbọ́ àṣẹ òun kí wọ́n tẹ̀lé rọ́bù alàlámì alàlámù lédè lárúbáwá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àgbáyé àwọn ọmọ wa wò ńlá ká ìwà pé ha because alàlámì náà plural nù alàlámù ni singular form ẹ̀ àgbáyé àmọ́ wa wò pé ńbolo tún kù lẹ́yìn àgbáyé tọ́lọ̀ ń fi wá ní gbogbo àwọn àgbáyé ọba gbogbo àwọn àgbáyé torí pé bíi táwa mọ̀mọ́ lágbàáyé làwa ń pè ní wọ́ọ̀dù lónìí ibì kan bẹ lẹ́yìn wọ́ọ̀dù tiwa yìí kọ́dà ìmọ̀sìn tí ń fi ń yé wa lónìí náà pé nínú pílánẹ́ẹ̀tì tọ́lọ́hún ṣètò sáyé ọ̀kan làwa ń gbé bẹ́ẹ̀ kọ́dà sáyẹ́nsì fi rinlẹ̀ bẹ́ẹ̀ just one planet làwa wà lórí rẹ̀ yìí gbogbo ayé gbogbo wọ́ọ̀dù asọ́lọ́n mọ̀rọ̀ sọ ọlọ́run bá hakim ọlọ́run ò ní alaalamu ó ní alaalamin àti gbogbo àgbáyé mi tẹ̀yìn ọ̀ma àwọn tí ń bẹ nù sánmà àgbáyé ni wọ́n àwọn tí ń bẹ nù lẹ́nu odò àgbáyé kan làwọn náà kọ́ra bẹ́yẹn bá wo àwùjọ àwọn ẹranko àgbáyé làwọn náà àwùjọ àwọn ẹwòtán nabi Suleiman aleyhi salam anabi suleimana ń fò lọ́ntiẹ̀ ń rìn kí bọ́lọ̀ ti dá lọ́la ńlọ́lá tọ́lọ̀ ń dá anabi suleimana ni pé àtúmọ̀ wa gbọ́ kìí sọ̀rọ̀ èèyàn nìkan ọlọ́run fún láyè kọ́ máa gbọ́rọ̀ àwọn ẹranko àwọn èèrà nkankan anabi suleimana wa ń bọ̀ nbẹnu alukur'an karim bẹ́ẹ̀ o ọlọ́run ní ọ̀gá àwọn àwúrẹ̀bẹ̀ ọba àwọn àwúrẹ̀bẹ̀ àṣàgbáyé kan làwọn àwúrẹ̀bẹ̀ náà táwọn náà ń lọ́ba tí wọ́n ní jóyè Rabbul Alamin ọlọ́run ní ọba àwọn àwúrẹ́bẹ̀ wa bọ́ta ó ní yá ayyatuhan namla udkhulu fi masakinikum gbogbo ẹ̀yin àwúrẹ́bẹ̀ tí yín mélòó ẹ gbọ́ yá ayyatuhan namla udkhulu fi masakinikum kó wọ́n sáré wọnú ilé rẹ̀ lọ́wọ́ Sulaimana àtàwọn ọmọ ogun rẹ̀ ń bọ̀ layaxtimannakun wọn tẹ̀yìn rẹ wa hum la yashurun àwọn òní ma kankan wọn òní ma pa gbayé kan lẹ́yìn náà. anabi suleiman wa gbọ́ ntẹ́fi ma yàtọ̀ àwọn ẹni ọlọ́run nìyẹn àwọn anabi ọlọ́run àtàwọn tí ń rìn àwọn anabi ọlọ́run bí wọn bá gbé ẹlòmíì gẹ̀ẹ́sì ayán yọmọ wa sọ jìká bí àwa ni wọn mọ tó yẹ ìròyìn wa ni wọn ròyìn o àwọn ẹni ọlọ́run yìí ṣe bẹ́ẹ̀ wọ́n sáré pé ẹ mọ́kó bá wọn lọ́dọ̀ ọlọ́run anabi suleiman wa da gbogbo àwọn ọmọ ogun rẹ̀ dúró pé aa rabbi awzi'ni an ashkura ni'matak aa ọlọ́run dákun jẹ́ n tún mọ ìdẹ̀ra rẹ̀ lémi lórí jù báyìí lọ jẹ́ n lè máa dúpẹ́ jù báyìí lọ òdodo ni bẹ́ẹ̀ mi bá dé àtàwọn ẹ̀sìn mi àti nǹkan kí ni àwúrẹ̀ gbé ńlẹ̀ kọ́dà ní ma pa tẹ̀ nkankan àwọn náà wà ń lọ́ba wọn níjóyè àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa gbé wọn jù àwọn tètè jẹ́wọ́ pé àwọn jẹ́ nkankan lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tí wọ́n bá ń fọn bíi fèrè tóun náà wá ń wú ọ̀fẹ́ kó bára rẹ̀ lọ́dọ̀ ni ẹwà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bí tí wọ́n bá ti fẹ́ pọ́n ànábì kọjá la ànábì ni wọ́n gbẹnu sọ̀rùn káfílẹ̀ yìí náà kẹ́kọ̀ọ́ èyí tó dòdì lónìí tó ṣe pé bí wọn bá ti fọn ẹlòmíì kódò lè dìjà. a kàn ṣe àà ní fún wa tá a mọ̀ pé gbogbo wa là ń kó sí i ẹlòmíì bá lọ mọ́ kà ń torí tọ́lọ́n lè lọ o lẹ́ni táwa gbà pé torí tọ́lọ́n lè lọ àmọ́ bọ́ bá dé ńjọ́ téèyàn bá pè lóko tí ń jẹ́ kó tó lọ ájì ìjọ ṣẹlẹ̀ adúrú dán lọ mọ́ kà nísìnyí mo ti rẹ̀ ń tọ́ sọ bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́ ọgbà tí wọ́n ń lọ mọ́ka five thousand ten thousand ọ̀ mọ iye wọ́n ń san wájì nísìnyí òun lọ wá ń lanú pè pé ọ̀ ọ̀ gbọ́ kó òun lọ mọ́ka ẹ̀dàkùn ṣé èyí wọn ò ti máa sọ fáyé pé òun ọ̀ lọ mọ́ka àtọ̀ lọ́hùn ntọ́hún torí ẹ̀ lọ maka bẹ́ẹ̀ tá a bá sì wá díẹ̀ lóòótọ́ ní ti ń bẹ lọ́kàn ní ń jáde lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ maka nítorí pé ń bẹ láàjì nínú àwọn ọ̀rẹ́ mi tá a jọ wá ń bí iṣẹ́ mi nìkan lókùn tí wọ́n ń pè ní mista aláìní tẹ́lómi ìtòrí ẹ̀ tọ́ wá léwọ́ tún tó ṣe ọ́ jẹ gbèsè tọ́ lọ́ ájì sínú. wa innamal a'malu binniyat faman kana hijratuhu lidunya aw limra'atin yankihuha ẹni wọ́n bá lọ ájì nítorí wọ́n bá pè é lálàájì bí wọ́n bá ti pè é ọ̀tán náà nù ntọ́ ngbẹ́ pé ntí ọ̀fẹ́ náà ọlọ́run sì ti bá a ṣe ó ti rí i àpèjúwe kan lélẹ́yìí hùn àwa tá a jọ mọ kéwú náà ká kẹ́kọ̀ọ́ lára àwọn ẹni ọlọ́run nínú tí ọ̀pọ̀lọpọ̀ wọ̀ mọ́ bọ̀tá ibi tá a bá ti bá àwọn ẹni ọlọ́run àwọn àáfàá gbé àáríró ẹ̀kọ́ lára wọn ẹ ní rí onímọ̀ kan láwọn onímọ̀ tààrà tí ń bẹ láyé àbáwọn tó ti kú ní azari Cairo ní Maka ní Madina gbogbo bi táwọn onímọ̀ gidi bá wà kẹ́nìkan mọ̀ pèrè láàfa pé àwa àfa ẹ̀ ní gbọ́ lẹ́nu ẹlòmíràn tẹ káàdì alfa sheikh imam. anabuwa muhammad sallallahu alayhi wa sallam bọ́ba yìí pé ọtọ́ kéèyàn máa ń oyè àti tọ́ra sọ̀rọ̀ ẹ̀sìn nísìnyí bí gbàdé yẹn ń gba ráǹkì nù nù sọ́jà àbọ́lọ́pàá ni kò yẹ kó kó ráǹkì kan tá ànábì òní pé wọn fi pè wọn sallallahu alayhi wa sallam àmọ́ kí lànábì ni wọ́n máa fi pè wọn ànábì ni innama ana abdullahi wa rasuluhu ànábì lẹ́yìn ti tó mi ẹ̀pẹ́ ẹrú ẹrú ẹrú ọlọ́run wa rasuluhu àti ránṣẹ́ ọlọ́run mẹsẹ̀njà mẹsẹ̀njà ọlọ́run anabi ni ẹ bá ti pè ń méjèèjì ń kó tó ń sallallahu alayhi wa sallam torí bàbá sọ pé àwọn tí ń alálàájì ká sọ tàwọn ọmọ kíw náà ara tẹlibisu iblis ọ̀nà tí ṣètọ́ni gba wọlé sára ọmọ kíw náà nù. No àpé kí wọ́n mọ̀ pọ́n àfàlẹ́ àpé wọ́n mọ̀ pọ́n ọmọ kéwulẹ̀ àmọ́jà àwọn èèyàn pọ́n lémọ́jẹ́ wọ́n lọ́ ma tú láàsì wọn pé mo ti tó báyìí. anabuwa muhammad sallallahu alayhi wa sallam aranti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bọ́bá lọ bá yàn nílé ẹ̀kọ́ nìyẹn nu sunna anabu muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n bá ní ta nìyẹn tọ́wà lẹ́nu ọ̀nà o lè pe èmi ni àbẹ́lòmíì àfa àfa kìíní ni láyé anabu muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n bá bi anabi kọ́dà anabi ò ní muhammad anabi ò ní pẹ̀rẹ̀ lójijì ọlọ́ pé èmi tí wọ́n sọ ní muhammadu ni bẹ́ẹ̀ la abubakar siddiq bẹ́ẹ̀ ni umar bin al-khattab bẹ́ẹ̀ làwọn afa àtàwọn amalaye lónìí ni wọ́n bá sọ̀rọ̀ lórí fóònù tani sọ̀rọ̀ òun abdullahi ni òun abdulaziz ni tí wọ́n wí nù èyí wọn ò sì wá pé wọ́n wá yẹpẹrẹ àpọ́nlé wọn ga sí ni sòkèlè yìí náà kọ́ jẹ́ ẹ̀kọ́ fún àwa ọlọ́mọ kéwù bó ṣe abẹ́rẹ́ ṣe sọ̀tà àwọn tí èyí san ọmọ kéwú kéèyàn ó ṣe nǹkan torí tọ́lọ́hún ká má máa jà pé ọ̀pẹ̀ mi lálàájì torí tí èyí bá ṣe ẹ áfíríkà ń bí gbogbo yìí ń kù sí ẹ wo à ń dáṣẹ́ nǹkan kan nísìnyí wọ́n ti ti ń wáṣẹ́ tì mọ́ka gbogbo ẹni bá rí tọ́ra sẹ́bọ̀ mọ́ka nísìnyí ó ṣe wàhálà kó tó rí tọ́ra àwọn tí ń ṣe tiẹ̀ ti ń kú wọn ò rí èèyàn ṣe mọ́ kọ̀ jọ bíi ti jọ̀hún tọ́ pọ̀ ńlẹ̀ ẹ dákun torí tọlọ́run nínú ẹ̀yin tẹ́ jókòó iná rẹ̀ tó ti lọ mẹ́kà tó ti lọ mẹ̀dínà ńjẹ́ ò lè rí ọmọ mẹ́kà tó fàṣẹ dérìrì tòrótọ́ báyìí pé bí yẹn bá ṣe ṣe ájì ní kọ́ máa dáṣẹ́ ọ yẹ ká ṣe àwọn ọmọ mẹ́kà ọ̀gá gbogbo eléyìí kọ́lọ̀ ńkọ́ sànù wa kọ́lọ̀ ńkọ́ sànù wa inú tí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ní tóun bẹ́ẹ̀rù ju fẹ́yìn àlè anabi ní kodo wọn ọbẹ̀rù pé ẹ máa lọ forí kanlẹ̀ fóòsà ẹ máa lọ bodò òun ti ṣàlàyé yìí òun ti yé àfẹnjẹ ọba gbà lókun àmọ́ anabi lóun bẹ̀rù kíni àríyá kárí mi bí ẹ̀sìn anabi ní máa basẹ́ jẹ́ ni kọ́lọ́nkọ́ máa sàṣàánú wa kọ́ máa basẹ́ wa jẹ́ wákàtí kan náà ni a máa lò fún tafsir láti lè fún kálukú láyé ọgbẹ̀ntì ọlọ́ọ̀nà tó jìn insha abadobi alhamdulilahi rabbil alamin kọlọ́nkọ́ jẹ́ kí alẹ́mi àtàláfíà a máa bá ìyókù lọ́njọ́ tí a bá tún jòkó wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh muhammad wa ala alihi wa sahbihi ajma'in.